كما صليت على آل إبراهيم في العالمين إنك حميد مجيد وبارك على محمد وعلى آل بيته وعلى أزواجه وذريته كما باركت على آل إبراهيم في العالمين إنك حميد مجيد السلام عليكم ورحمة الله وبركاته àfi ọpẹ́ fún الله سبحانه وتعالى تتقى أكو ta'ala à ń bẹ ọba náà tó fi <clears throat> ìyọ́nú rẹ̀ tó fi kó wa pọ̀ kó má fi ìbùnú rẹ̀ tó tú wa ká gbogbo àkójọpọ̀ wa náà kó fi ṣe sábàbí oríire fún wa ní gbangbájọ́ gbẹ̀ndẹ̀ alkiyama kó má dá lọ àláyà kó níbi tí ó lérè torí àwọn ọmọ tí wọ́n ń lọ sí ilé kéwú tó pé ọ̀gọ̀ọ̀rọ̀ wọn sì wẹ̀ nǹkan bí aago mẹ́sàn-án mẹ́wàá ni wọ́n máa ń resume sílé kíw wọ́n mú ìmọ̀ràn wá a ṣe bẹ̀rẹ̀ halkọ̀ wa ní aago méje tá à ń bẹ̀rẹ̀ rẹ̀ tẹ́lẹ̀ náà <clears throat> tá a bẹ̀rẹ̀ rẹ̀ láago méje lẹ́yìn bàtà tọ́lùkálùkù ti ṣe àkàrò rẹ̀ wọ bí aago méje inshallah al tẹ́lẹ̀ pé bẹ́ẹ̀ là ń ṣe ń bẹ̀rẹ̀ rẹ̀ náà tẹ́lẹ̀ olúkálukú dé adjust sí gbà tí aago mẹ́ ẹwà yẹn ó bá ti fi tó inshallah alkarim á ti bá débì kan kọ́ba adẹ́dà kọ́ba fi àlùbáríkà síbẹ̀ wípé látara bẹ́ẹ̀ kò ní jẹ́ wípé ọkàn wọn wà wà ní àfonífojì kò sí lékéw kò dẹ̀ sí ní halkọ̀ torí pé àwọn wò pé ah àwọn ò lè kó òbí ń sìn torí táwọn gbọ́ àwọn dẹ̀ ní ní bùkátà sí láti sá lọ sílé kéwú àwọn òbí wọn náà sọ tó sinmi lábẹ́ àwa wò káṣí túrò rẹ̀ sí wa ká tó fẹnu rẹ̀ gún síbì kan náà. Jazakumullahu khairan Sheikh. Jazakumullahu khairan. Naam, uh, consideration yẹn kìí ṣe fún àwọn tí wọ́n mú ọmọ lọ sílé kéwú nìkan sá. nínú masjid ń wọ́n ti dá madrasa lẹ̀. Okay. so bí aago mẹ́wàá iná máa ń bẹ̀rẹ̀ so halkọ yẹn ti fẹ́ máa extend wọ àsìkò wọn débi kó wọn ní choice wọ́n fẹ́ dúró. wọ́n ní níìdì láti ṣe lé kéwú ah. wọ́n dẹ̀ tún máa wò pé ah, halkọ yìí náà àwọn eh, yóò wá clash mara wọn. so. Um, kọ́lọ̀n kó lọ́rẹ̀ mi lórí dáadáa sa. ara ti sẹ́yìn náà. n bá ní ká ká filẹ̀ ní aago méje yẹn ká padà sí bó wà tẹ́lẹ̀ naam ká tún gbọ́rọ̀ mi naam ayé sùfà. naam. aago méje a fi ẹnu kò sí tẹ́lẹ̀ ṣùgbọ́n gbà tí wọ́n tún wá dàrú la change aago méje yẹn ọlọ́run fi sí ẹjẹ́ àfihàn aago méje bẹ́ẹ̀ kọ́lọ́n sàlékún àlàáfíà yín. àmín àti tẹ̀yìn náà. náà àlékún. àwọn kan na wa salaam tala. baa. yọ̀ǹda láti fi sí nǹkan bíi aago mẹ́jọ lórí àwọn táwọn wá bí tó jìnà. sórí ah. táwọn èèyàn wò ní wípé ah, gbàtà ń ṣe gbàrà lẹ́yìn àṣùbà ah, tó yẹ pé ó fẹ́ yá ju aago méje yẹn náà lọ àwọn èèyàn wá láti lẹ́kí wọ́n dẹ̀ mẹ́kẹ̀ torí tá a bá rántí ibi tá à ń lò tẹ́lẹ̀ àwọn oníṣọ́ọ̀tì kan wà lẹ́gbẹ̀ẹ́ wa àwọn náà máa ń jókòó wá gbọ́ halkọ àwọn ni wọ́n mú request wa kódà wọ́n máa ń send questions wa lẹ́kọ̀ọ̀kan pé nǹkan báyìí nínú kíní Islam ojú òní Islam fi wò wọ́n wá mú request wa pé àṣìṣe báyìí nǹkan bí aago mẹ́sàn-án sáago mẹ́sàn-án àbọ̀ làwọn máa ń bẹ̀rẹ̀ ìjọsìn àwọn àwọn náà ń dẹ́ ń jàǹfààní halkọ àṣeṣe báyìí pé gbogbo tá a bá ti bẹ̀rẹ̀ lẹ́yìn àsùnmá yẹn tó máa ti ń wọ bíi nine nine thirty calendar up kó fi jẹ́ pé àwọn ráàyè ṣèjọsìn àwọn àwọn ọ̀dẹ̀ ní pàdánù dáadáa táwọn bá rí níbi halkọ àdẹ̀ṣe bẹ́ẹ̀ ọlọ́run bá dẹ̀ àwọn èèyàn dẹ̀ wá látàrẹ́kùta látàjá bá dóore nǹkan kan bá ìkòròdú nǹkan kan wọ́n dẹ̀ mẹ́kẹ̀ẹ́. àwọn míì wọ́n wà kásùbà ní eh, masjid yẹn gbà yẹn kódà ẹlòmíì ó yẹ kó pọ́ọ̀pù ní wọ́n lójú ọ̀nà tó ara rẹ̀ bọ̀ ńgbọ̀ bá ṣe alkọ̀tàn kásẹ̀ wọn a máa sọ̀tì sí tó jẹ́ pé ẹni oúnjẹ tó bá fẹ́ jẹ nísìn wọ́n ti gbé síta fún ẹ àti kókó ni o àtàkàrà ni àti gbogbo ẹ ni o gbogbo ẹ ti wà ń ṣe ń bẹ̀ ẹ̀ ó ní <laughs> so ó ti wà báyẹn so mo ń wò yí pé aago méje yẹn ó èmi gan as a person kọ́lọ́mù bá kó fìrọ̀ alọ́ kó fìrọ̀ alọ́rùn kó dẹ̀ jẹ́ abambi ó lérè ó lè yẹ pé aago mẹ́ta ni màá ti jí ń gbà mí tí mo bá ti jí látago mẹ́ta tí títí àfi kásùbà. gáàpù bá fi wà ń bẹ̀ ọkàn máa wò pé ah, àbí ń sáré lọ ilé náà ni àbí ń fẹ̀yìn débì kan sùn náà ni ìyẹn náà gẹ́gẹ́ bí ọmọ ẹ̀dẹ́ ènìyàn ṣùgbọ́n tí ọba ti jẹ́ pé aago méje yẹn la fi sí zil yẹn ó sì wà ń bẹ̀ dáadáa nígbà tá a bá fi máa parí sí aago mẹ́sàn-án aago mẹ́wàá tolúkálukú lọ èmi náà sáré lọ sílé torí ń tọ́ dáa jù ní kíkọ́ ìlú ńlá kò ya tí kẹ̀lú lába ti yá yóò fún yàn ní okun ara kìí ṣe pé láti ṣe nǹkan tó kù ní ọjọ́ yẹn bọ̀dé ó fún yẹn ní okun ara gan látòdì jẹ́ pípé òru yẹn kára ó yá gágá sí i torí bọ́ba arẹ́ra ṣe ṣètò wa náà ni wípé a gbọ́dọ̀ fún gbogbo ẹ̀ gbogbo oríkèéríkèé lẹ́tọ̀ọ́ wọn tá a bá fún wọn lẹ́tọ̀ọ́ wọn kò ní function tí ò bá rẹ̀ di function àbúrú ńlá so àṣeyẹ ká fi sí aago méje yẹn ṣẹ́nu kò lórí yẹn kọ́ba adẹ́dà kọ́ba falùbáríkà sí kó fi ṣe rọrùn fún wa náà à ń bá ọ̀rọ̀ lọ náà sọ̀rọ̀ mi tó wa náà. Naam, jazakumullahu khairan. Wa antum jazakumullahu khairan. Naam, àfikún tí wọ́n ṣe sà. Naam. òun ni wípé wọ́n ní àkíyèsí ó wá wípé nígbà yẹn náà tá à ń ṣe láago méje pé nígbà míì tẹ́ bá wà ń bí ó lè jẹ́ bí so ẹ máa sọ wípé ká mú sùúrù káwọn èèyàn tó pọ̀ díẹ̀. àní mú sùúrù mọ́ àwọn méjì yẹn á máa bá so ìyẹn ni. a máa bá lọ. ṣàlọ. ẹ sọ ti gbọ́ ọmọ mi sọ ti báyìí ẹ ti so àwọn méjì yẹn tá a bá wà ń bí a máa bá lọ torí a ti ṣe iqamatul hujja pé ẹ̀rí wa rèé o tó dẹ̀ wá ní pàápàá jùlọ òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam ní albarka fil bukur albarka máa ń wà nínú tí èèyàn jí èèyàn ṣe ní kùtùkùtù àárọ̀ ọjọ́ kọba adẹ́dà kọ́mọ́sà bá fi albarka sí. now ní ṣókí a sọ ní ìjókòó wa tó kọjá pé miftahu lijanna asolat òjíṣẹ́ náà sallallahu alaihi ní ẹnìkan ò lè rálì janna wọ̀ bí ò bá ṣe kírunkírun. ntòjíṣẹ́ náà sallallahu alaihi wasallam ó torí ọba fi subhanahu wa ta'ala ó fi àdìtú ọ̀rọ̀ tí wọ́n rọra pẹ̀sẹ̀ǹtì ní àwọn kẹ́lìmà tí ò ní pọ̀ lọ títí tọ́ ẹ pé tíyàn bá jùlẹ̀ tíyàn bá bẹ̀rẹ̀ sí tù yóò wá pọ̀ lọ pẹ̀tẹ́ nínú ẹni tí ń gbọ́ nínú ẹni tí ń sọ àti bí ṣe ń mú lò ọba rẹ̀dá fi hàn kẹ́ òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam ó ní miftahu lìjẹ́nà as-salat kọ́kọ́rọ́ àlìjẹ́nà onírun. wa miftahu salat at-tahur náà wàá wẹ̀ òun ni kíni ni ìmọ́tótó ìmára. ọgọrọ àwọn nǹkan tí wọ́n jẹ́ ìmọ́tótó tara ẹ̀ téèyàn bá ń ti ń ṣe yóò máa affect ti ẹ̀mí gan ẹ̀mí ọmọ ọmọ lòjíṣẹ́ lásọ̀lá àṣọ́là sọ yí pé ok tí odò ń bá ń sàn níwájú ilé ẹnìkan tọ́wá wẹ̀ ń bẹ̀ tọ́ ń ṣara ń bẹ̀ lẹ́ẹ̀márùn-ún lóòjọ́ ǹjẹ́ ìdọ̀tí kan ó kù lára rẹ̀ mọ́ bí yóò máa bí òní mọ́ á wọ́n ní yóò mọ̀ ó ní bẹ́ẹ̀ ni ìrun wákàtí márùn. torí pé kí ni ihdina siratal mustaqim àrípìtì àrípìtì à ń bẹ̀ ni nínú tí ó lọ́lá jù nínú ìbáàdà lẹ́yìn kéèyàn gbàgbọ́ kéèyàn dẹ̀ mú lọ́kàn ṣoṣo irun tó ti gbà gbogbo ń téèyàn lò tí ó fi wà lórí ìtọ́sọ́nà láyé tí ò fi ní ṣòfò lọ́rùn ọba rẹ̀dẹ̀ ó sì ní rọrùn fún ló fi jẹ́ pé ń gbà mí àìdí àwọn wà fún mùsùlùmí òun náà jẹ́rìí nínú ọkàn rẹ̀ pé kìí ṣe mímọ̀ sí òun lélẹ́yìí ọba adẹ́dà kan fi kẹ́ òun ni nítòye àti àwọn sẹ́mi tó jẹ́ pé yóò wá pẹ̀lú rọrùn ó lè jẹ́ pé tẹ́lẹ̀ kò yé rọ̀ lọ́rùn láti máa dìde kírun lóru ọba rẹ̀dà ó dẹ̀ ṣe nírọ̀rùn fún kó máa dìde kírun lóru torí pé kíni ara ń tí ẹni tí ọba fẹ́ dúró nítọ́sọ́nà lórí sọ́ràtàn mustaqim kó máa ṣe oníkíni kó máa dìde lóru torí òjíṣẹ́ lára àṣọlám sọ ni ó ní alaykum bi qiyamil ọ̀dọ̀wọ́ yín o ẹ máa dìde lóru kí lọ́kọ́kọ́ sọ reason ó ní fa innahu dabu salihina qablakum ìṣesí àwọn ẹni ire tí wọ́n ṣáájú yín ni tó ń túmọ̀ sí pé tẹ́yìn náà bá fẹ́ jẹ́ ni ire ẹ máa dìde ló. wa qurbatun ila Allah ìmọ̀mú yàn súnmọ́ lọ béèyàn bá ti ń súnmọ́ lọ́wọ́ bá ọ̀rọ̀ rẹ̀ ọmọ dẹ̀rọ̀. ó ní wa mukaffiratul sayyi'at ìmọ̀ à ń ṣe sábàbí láti pa ẹ̀ṣẹ̀ rẹ̀ tẹ́sẹ̀ bá ti ní píparẹ́ ọba adẹ́ẹ̀dá ọmọ sílẹ̀kùn oríire fún yàn ó tún ní wọ̀nyí mọ̀nà àtún ànilẹ̀ ìmọ̀ kọ́dí fẹ́yàn láti dẹ́ṣẹ̀ ẹni tó bá rí kọ́dí láti dẹ́ṣẹ̀ yóò máa wá ìmọ̀ bó o lòun ó ṣe tẹ̀síwájú ní ti dáadáa ó ṣe lè wò kékeré tó ti máa ń mú tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ara rẹ̀ náà ni yóò máa sún síwájú sí ni. ìdẹ̀mọ̀jẹ́ kára ó kó yá dáadáa irun nù òjíṣẹ́ náà sáà sílẹ̀ wá sọ pé mẹ́fìtá sọlát àtọ́hù kọ́kọ́rọ́ ọ̀run onímọ́tótó a ṣàlàyé àwọn àmọ́tótó lóye tó pọ̀ lọ́sẹ̀ tó kọjá lórí haid lórí nifas tóbìnrin torí pé kí ni ọ̀gọ̀ọ̀rọ̀ máa ń ṣe àìbìkítà lórí rẹ̀ ọkùnrin ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn ọkùnrin náà máa ń ṣàìbìkítà lórí rẹ̀ so wọn èé sábà mójútó fáwọn ìyàwó wọn ó dẹ̀ yẹ kí wọ́n mójútó láti máa kọ́ṣàn obìnrin tí wọ́n bá fẹ́ ìrẹ̀wẹ̀sì bá fẹ́ bá wọn ah, ṣé o ti ṣe báyìí ṣé ti ṣe báyìí ṣe báyìí ṣe báyìí torí pé kí adaran jẹ ń gbogbo wa gbogbo wa ni wọ́n dẹ̀ bi léèrè bá a ṣe daran wa jẹ bá a ṣe ṣe nínú ilé wa ọba adẹ́dẹ̀ òbí wa léèrè rẹ̀ ló fi sọ pé kú àǹfọ̀sọ̀kùn màálíkùn náà ẹ wá ìṣọ́ tó nípọn forí ara yín àtàwọn aráalé yín kò nínú iná obìnrin tí ọ̀rọ̀ bá ń ṣe ń wọ nǹkan oṣù ẹ̀jẹ̀ ọmọ bíbí ọ̀rọ̀ ẹ̀wẹ̀ àwọ̀dá. ọ̀rọ̀ jẹ́nẹ́bà kò mọ̀ ń pa kò mọ̀ ń ṣe kò mọ̀ gbogbo eléyìí ṣe kò nírun ẹni tí ó ọba adẹ́dẹ́ ó bi léèrè tí ọba tí ì lọlé ọkọ ó ń lòdì tó bá ti lọlé ọkọ ẹni tó yẹ pé òun lọ́lọ́run ọba ṣe pé yóò wo ètò pọ̀ jù ń bẹ̀ òun lọkọ. àmú instance wa ọ̀kan nínú àwọn tàbíìn lọ́dọ̀ àwọn àfà wọ́n ní òun lọ́lọ́lá jù nínú àwọn tàbíìn tani ibn musayyib wa qad qila ibn musayyib ó rí wípé ọ̀kan nínú àwọn ọmọ kéwò tó jìnnà dáadáa ó nẹ́kọ̀ọ́ ó níwà ó ń ṣègbìyànjú dáadáa òun ò rí lè kéw gbàtọ́ wá wálé kí ló dé ó ní ìyàwó òun jáde láyé ni ah ìyàwó rẹ̀ jáde láyé kí ló kọ́kọ́ bi léèrè ó ní so tí wàá fẹ́ mi torí ẹni tí ìyàwó rẹ̀ jáde láyé tàbí tó kọ́ ìyàwó tàbí ẹni tó rẹ̀ jáde láyé tàbẹ́ni tí ọkọkọ kò sí tí ẹni tí ìyàwó rẹ̀ jáde láyé tó ní bùkátà bí ìbá ṣe pé kó ṣe ìyàwó mi tí ó bá tètè ṣe bẹ́ẹ̀ ọ̀rọ̀ rẹ̀ ó dojúrú torí sọ́ba dalẹ̀ wọ́n fara rora bí wọn ò ṣe nǹkan kan wọ́n bára sọ̀rọ̀ wọ́n ó ṣe báyà mara oríṣiríṣi báwọn tí bá ti sí àṣetáni ó replace ẹ̀ yóò àmọ́ bí nǹkan mi <coughs> tó bá rí bóun fọkùnrin ó burú jù báwọn fóbìnrin ló fi jẹ́ pé ọ̀gọ̀rọ̀ obìnrin tọkọ rẹ̀ jáde láyé tàbí tí ọkọ kọ tàbí tọkọ kọ tí ẹ bá ṣe pé ó rìn mọ́ ibi tí ó ti mọ rí payọ ọlọ́run ọba kó tó so yìgì míì yóò kó sínú sìnà torí oríṣiríṣi nǹkan ọmọ ṣẹlẹ̀ sí ntóbi léèrè tó ti fẹ́ mi ó ní ta ló ń ta ni ó fóun lọ mà kí ló dé tó fi sọ bẹ́ẹ̀ pé òun ò ní ga òun ò ní go ṣùgbọ́n gẹ́gẹ́ bí àfà òun rí i pé a ó lè má ní ga ó lè má ní go ṣùgbọ́n o ní ọmọlúwàbí àmínú ni. Ah? ẹni tó ṣe é fọkàn tán-tán ó dẹ̀ wà kọ́wé yìí ó dẹ̀ lágbára ẹ bá rí iṣẹ́ tí wọ́n gbé fún yóò ṣe dáadáa pẹ̀lú rẹ̀ ntẹ́yìn dẹ́ wò nù kí ló jíṣẹ́ lára àṣàlám sọ ọ̀nà ìzàjá akọ man tardawna dinahu wa khulqahu tẹ́yìn bá wá báyìí tọ́lẹ́sìn kọ́lẹ́sìn ni pé kó ní àmánà á pọ̀ yẹ kí yẹn ṣe léyìí. eléyìí ọ̀tọ̀ kò yẹ kí n sọ léyìí èyí ń rú báyìí èyí ń ṣe báyìí èyí ń sọ báyìí ọgbọ́dọ̀ mójútó gbogbo wọn ni. wọ́kúlùkọ̀hù àti wá kìí ṣaṣa onítìjú torí ìsìláàmù kò sí àṣà nínú ìhùwàsí mùsùlùmí. pé èmi ò rán yàn á òjíṣẹ́ náà sọ̀rọ̀ àṣìláàmù ní ìwà orí burúkú nù kì í ṣèwà wa ló fi sọ yí pé ó ní ìtìjú àti ìmánì ó ní wọ́n so papọ̀ ni tọkàn bá ti já èkejì ọjà ẹni tí ó ní tìjú ìmánì rẹ̀ ò ní lágbára ló fi sọ yí tí ọ̀ọ́bá ní tìjú kò sí ní tó ní lè dánwò kò sẹ́ni tó ní lè sọ̀rọ̀ sí kò síbi tó ní lè ti sọ kò sí ní tó ní lè ṣe kò sẹ́ni tó ní lè ṣe sí. gbólóhùn ni ìrànyà kèé ṣe gbólóhùn gboyà gbólóhùn àìlẹ́kọ̀ọ́ ni mùsùlùmí rányà mùsùlùmí rányà adab ntọ́ pàtàkì ni fún mùsùlùmí torí pé kí ni ìmà péyàn ń wá mà ń lọ lékè ń lọ hálkọ ń ṣe gbogbo ẹ̀ ń ṣe gbogbo ẹ̀ èṣù jò ní kí ló fi jésù jò ẹni tí máa ń ṣe gbogbo èèyàn á mọ nírètí sí wípé yóò ṣe dáadáa but adam ìwàsí dáadáa òun gangan ó ń lò jò ó ṣe báyìí ó ṣe báyìí kílẹ̀ tó fẹ́ kó ṣe. <laughs> àfáà lélẹ́yìn àfáà lélẹ́yìn wọ́n lọ lékè wọ́n tó gbogbo ẹ̀ àwọn ará àfáà yẹn ni kò nta nta expect náà nìyẹn. tẹ́ ẹ bá ti rélé kí ló jíṣẹ́ lára àtúnlá sọ ó ní ẹ fún lọ́mọ tẹ́ ẹ bá fún lọ́mọ sì tí náà ṣẹlẹ̀ torí pé kí ni tẹ́ ẹ bá fún lọ́mọ torí ìpayà ọba adẹ́dà tó ní tọmọ yín bá ṣìwàwù sí yóò wò níwò wípé obìnrin nu tọ́ bá ṣe dáadáa tẹ́lẹ̀ ní kọ́ jọ̀yàn lójú àìṣe dáadáa ń gan la mọ̀ wọ́n mọ̀ torí pé kí ni ẹ̀fọn àtó gbun ni wọ́n ṣùgbọ́n tọ́ bá tọ́ bá ṣe dáadáa á ah! kí mọ̀ náà kíní gbìyànjú yóò appreciate ẹ̀. tóbìnrin bá ń ṣìwàwù sí yóò mú sùúrù tó bá ṣe dáadáa yóò appreciate ẹ̀ kó lè bá a tún ṣe dáadáa míì sí lójíṣẹ́ lásán àṣọlá ń sọ pé khairukum khairukum li alihi ẹ̀ńtọ́ dáa jù nínú yín lẹ́ńtọ́ dáa sáwọn aráalé rẹ̀ torí wípé fìtínà oríṣiríṣi ní bẹ pẹ̀lú wọn obìnrin kò tún fi máa ní báwọn ó ní ẹ fi tèmi kọ́ àríkọ́ṣe bẹ́ẹ̀ ṣe hándù wọn torí wípé ẹ mọ̀ dájú o látara ẹfọ́n hà tó gun tó kúrú tó bẹ́ẹ̀ni láti. kò fi mọ báwọn nìkan ó ní ètò wa gun jù lára ẹfọ́n hà yẹn ó ń lòkè rẹ̀ níbo lòkè obìnrin ìròrí sí. Si

ìwọ gan náà fẹ́ sọra rẹ níbi tí ẹnu tó rẹ mẹ́sàn án ah, àti mu wá ń bí lọ́pọ̀lọpọ̀ ìjókòó ìyá wa Aisha rọ̀díàlánà nínú àwọn obìnrin rere ni nígbà tó ọba adẹ́dà fi àwòrán rẹ̀ hàn òjíṣẹ́ lásán àtúnlá pé ìyàwó rẹ̀ rẹ̀ ọlọ́kan nínú àwọn ìyàwó rẹ̀ nínú ọgbà àlìjẹ́ńnà rẹ̀ ìtọ́sọ̀rọ̀. sallallahu alaihi wasallam tó bá ti di kó fẹ́ tako òjíṣẹ́ lára àzọ́là ọba adẹ́dẹ́ ọ̀dà sí kí lọ sọ ó ní ọlọ́run ọba rẹ̀ yìí sékèsè tiẹ̀ gbogbo ntọ́ ń bá ń fẹ́ ní máa bọ́ fẹ́ ìjọsọ obìnrin ni ọ̀n sọ fún òjíṣẹ́ lára àzọ́là nígbà téèyàn di sọ ọmọ yẹn láyà tá a bá dẹ̀ wí ọ̀ lánàá bì ní ọ tẹ̀sánmọ́ anẹ́kẹ́nẹ́lì ni wọ́n fi sọ pé tọkùnrin bá sọ yìí sọmọ pé ó lè gbé kó nu Islam ṣùgbọ́n obìnrin ọ̀sọ̀ mẹ́wàá rẹ̀ àkàwọ́ ni pé tá a sọ náà ẹni obìnrin tí ọba sọ bẹ́ẹ̀ gan-an èsì ni. àwọn ọmọ ya kẹ́mọ́ ìbínú wọn máa ń wò pé bàbá yóò tẹ̀ rí dáadáa kankan rárá kò rí bẹ́ẹ̀ tẹ́ ẹ bá ṣe dáa sọ pé ààyè <laughs> yóò da gbogbo dáadáa yóò dàrú. ó ní wàhánà khairukum li ali èmi mọ́ dáa jù sáwọn ará ilé mi ọmọ àti owó ya wa sùsùsùsù wọ́n ń sọdún àwọn ará Habasha wọ́n ń ṣe demonstration bí àfẹ́mọ́ jagun wọ́n mú shells dání wọ́n mú ọkọ̀ dání ọ̀yà ń ṣe báyìí olùkàlùkù ń demonstrate ó ti notice pé ìyàwó Aisha ó fẹ́ wòran kí ló ṣe sọ fẹ́ wòran ó ní bẹ́ẹ̀ ni ó dẹ̀ rọra ṣe àbíyá ó ní máa jíwò látàbíyá mi romance wo ló tó yìí gbà tó tẹ́fẹ̀ẹ́ rọ̀ lọ́rùn tán oníṣòwò ti ṣe tán ó ní bẹ́ẹ̀ ni ó ní ókè. torí pé ẹ̀sìn wa ọ ń fẹ́ ká túraálẹ̀ síra wa pàápàá jùlọ lọ́kọláya ká túraálẹ̀ síra wa ká fara wa mọ́ra látara fífà wọn mọ́ra báwọn ọ gbọ́ oríṣi nǹkan tí o lérò tó fi rí wọn tún ṣe àwọn náà wà á túra alẹ̀ wọ́n ṣàwọn nǹkan kan tó yẹ pé wọ́n ti ń gbé pamọ́ tó yẹ pé náà máa ti ń di kùnkùnkùn wọn gbé à ẹsẹ̀ jẹ́ àmọ́ ṣébi bó ṣe fẹ́ torí pé kíni. <laughs> bí ọ̀gá ni wọ́n. àwọn afáàní mẹ́ta ni wọ́n obìnrin ọ̀gà àti ejò olóró kan ejò olóró yẹn tó wà lórí tébù yìí nísìnyí àwọ̀ tébù yìí ni ó gbà tó bá wà lẹ́ẹ̀lẹ́ yìí nísìnyí àwọ̀ ẹlẹ́ẹ̀lẹ́ yìí ni ó gbà tó bá ti ṣe aburú rẹ̀ tó ti ṣòro tó bá ti bọ́ síbì kan kọ́lọ̀ rẹ̀ ni ó gbà àti tètè rí pa kì í rọrùn àfàwọn tí wọ́n bá ní explain náà yẹn pé ah kíní kí ló ta nǹkan kan ti sàn wọ́n ò ní wo ibi tí wọn ò ní wo ibi tí nǹkan ti ṣẹlẹ̀ ọ̀hún àwọn àyíká torí kí wọ́n fi lè rí mú bẹ́ẹ̀ náà lọ̀gà táwọn ti ń jọ́gà chameleon bẹ́ẹ̀ náà lóbìnrin tí wọ́n bá bí nílé eléégún tàbá pènà tó bá rí àáfàá fẹ́ káàfàá yẹn wá fọ̀máàtì ẹ̀ tó wá rí install operating system rẹ̀ ó rò yí pé látijọ́ tí wọ́n ti bí i kéwù nìkan ní ń ké ni bí ó ṣe yẹ ìyẹn rẹ tó but ó ní ìdí kíni ó ní ìdí àmójútó ọmọ pólísì àṣebáyé àṣebáyé báyìí la ṣe ṣe báyìí la ṣe ṣe báyìí la bó ń ṣe ń correct ọ̀rọ̀ lọ́wọ́ máa ìròrí bó ń ṣe ń correct ìròrí lọ́wọ́ máa ìwòsí. tọ́ba dẹ̀ lọ fẹ́ tó jẹ́ ọmọ àfa tó ha gbogbo Quran tó ha mùtúùnù tó ṣe gbogbo ẹ̀ tó lè kọ́ sọ́wọ́ pàwù kò ní pẹ́ tóun náà fi yòrò tó fi di dàkudà ló fi jẹ́ pé òbí ọ̀gbọ́dọ̀ sọ yí pé ẹni tó bá sá mú wá ni òbí tí máa ń sọ báwọn pàwù lòun náà ẹni tó mú wá kẹ ẹ̀ ẹ̀ tó bá jẹ́ pé ọmọ rẹ ọmọ yìí pé kò tí ì pé tó ọ̀wọ́ ẹni tó dángájí tí ó lè ṣe kínni tí ó lè kọ̀ntínú bí tó rèé dé òní <coughs> sọ yìí pé à bọ́bá sá ṣèṣe náà ni ntọ́ ṣẹlẹ̀ nù bó dalẹ́ tilẹ̀ sú àfa àtìyàwó rẹ̀ ti jáde láyé àbúrọ̀dá òun fẹ́ sùn ló gbọ́ kokoko ló sálámà kí ló dé ta ni oníbùnú musayyib ó lòun ro gbogbo ibùnú musayyib tí ìbá jẹ́ láyé ó pọn òun ọ̀ lọ́sọ́dọ̀ àfọ̀wò ìgbà tó ń sílẹ̀kùn lọ́ba di àfọ̀hún pẹ̀lú ọmọ rẹ̀ pé mo fún ọ lọ́mọ. àfa àpẹ́yìndà ọmọ kéwù fariwo ta wọ́n fún mi lọ́mọ o ìyá rẹ̀ wò pé wọ́n fún ọ lọ́mọ tá ń fún ẹ lọ́mọ bàbàbà tá ń fún ẹ lọ́mọ ó ní Ibn Musayyib fún un lọ́mọ à à àfa Madina tọ́ba ní òjíṣẹ́ lásà sálàm sọ báyìí kò bójíṣẹ́ láláyé o sọlá àlọ́ sálàm àwọn àfẹ́ ìwé yẹri rẹ̀ wò kò tẹ̀ bójíṣẹ́ láláyé torí wọ́n mọ̀ pé kíni tí ọba gbọ́ lójú ọ̀nà tí ó connect mójíṣẹ́ lásán àṣàlàn tó dẹ̀ fẹsẹ̀ rinlẹ̀ kò tiẹ̀ ní sọ níbi tó lódodo dé ṣé kọ̀ ni jẹ́bẹ̀ ìyá rẹ̀ ni ọ̀dà mọ́ ọmọ yẹn wá yá ṣe báwa kùrẹ́ṣì ṣe sobìnrin náà kẹ́ni tó dá padà fún un nígbà ó ṣe sàá kò ju bíi ọjọ́ mélòó kan lọ ìbùnú sẹ́ẹ̀bù wá. ó tún kalẹ̀kùn kókókókó dání o ó ní Musayyab ó lóun tún wò yí pé kò lè já àfọ̀hún sá ńgbò tún yá òun tún rí pa àfọ̀hún bóòlù fún ọ bàbá ọmọ ma ṣe báyìí pẹ̀lú ọkọ tó bá fọmọ fún lẹ́yìn ìgbà tó fún ẹni rẹ lọ́mọ tán ó sì máa ẹ̀ wò kọ́ mọ́ wọn kọ́ kí ẹni tó jẹ́ nire tí ọba máa wá àbẹ̀wò tí ọba máa rí àbẹ̀wò e, ìjì ayé kéégbègbè yàn lọ kó fi mọ̀ wípé à ọ̀yọ́ lòun ajíṣe bí ọ̀yọ́ láàrin ọ̀yọ́ ìṣe bí bàbá ẹnìkan. ó ní bó o là ṣe o lọ ṣe rí tó ní òun ò tí ì rí ẹni tó gbọ́ Kùránì àti ọ̀rọ̀ òjíṣẹ́ lọ́sà sálàm tó arábìnrin kí ni ibùdó sọyẹ sọ fún ó ní ibi tá a lè ṣe dénú o àti ìrí nǹkan kan ṣe ètò kù ìwọ ló fi gbogbo ètò kù nígbèsè ayé rẹ sí pẹ̀lú gbogbo dáadáa gbogbo ohun ọkọ rẹ ròyìn lára rẹ bàbá rẹ ní ibi tá a lè ṣe dénú. ní tí wọ́n bá tutọ́ òkè tí wọ́n fojú gbà tí wọ́n tí wọ́n náà bá wá yọ gídígbò kí ló ṣẹlẹ̀ o ìwọ ti di o ti di ẹni tó burú jù wọ́n lọ. ṣùgbọ́n tó o bá fẹ́ ṣe bí àwọn àfáà wa Yorùbá ọwọ́ <laughs> àlọ́ ọwọ́ ẹgbàá gbà kúkú náà ní. mo ti bọ́ sọ́ọ́lẹ̀ nà mí mi lójú tí mò ń sọ̀rọ̀ kan tó ń sọ mẹ́wàá ń lílù lókù tó lù mí kúkú lù mí dẹ̀wò ìwọ náà rí yóò kù sẹ́rìn ní kí ni tùmọ̀ eléyìí nísìn kí lára wí tẹ̀ ń ti ń sọ ẹ̀rín ní òrìn nature obìnrin ni àdámọ́ ṣùgbọ́n ó tutọ́ obìnrin ò sọ pé òun ò ní agbára tó o ti náwó fún yọ̀fọ̀ létí ni tó o bá wá ṣe bẹ́ẹ̀ kí ni ó kàn ìwọ yọ kúkú ní ọba di two five two nínú ilé ṣùgbọ́n àwọn tí ń jẹ mẹ́ńtò ní gbọ́ àpáǹgbà ló ti lórí kúkú náà <laughs> yóò kù ní pé kí là ó ní ibi tá a ṣe dénú ìwọ ló ṣe yòókù. mùsùlùmí gbọ́dọ̀ mọ eléyìí níwọ̀ntúnwọ̀nsí tiẹ̀ ọkùnrin gbọ́dọ̀ mọ̀ kọ́ mọ nature obìnrin ìwọ mọ nature wọn báyìí bó ṣe pẹ̀lú wọn lórí ibùsùn gan òní òní ò ní lè fún wọn ní ẹ̀tọ́ tó sí wọn ewu dẹni ewu ni ewu rí òfin jẹ́ pé mùsùlùmí ọ gbọdọ sọ gbogbo àwọn nǹkan wọ̀nyí bóun ni ẹ ń nǹkan sùn ọkùnrin ọkọ iwe ló fi jẹ́ pé kí ni Mgbe wa Aisha sọ nígbà wọn ni sóbìnrin só lè rí ìhòòhò ọkọ rẹ, ó ní kílẹ̀ ń sọ yìí èmi rẹ̀ ń jọ máa ń wẹ̀ a bá bomi nínú bákan náà kódà màá máa sọ fún mi pé fìtẹ̀ǹtì ilẹ̀ fún mi ìwọ tọ̀dọ̀ ẹjẹ́ mi náà bùtí torí látara bẹ́ẹ̀ ẹ̀kọ́ tó kọ obìnrin tó o bá túra káàlẹ̀ fún báyìí yóò pọ̀ wọ́n bi léèrè ṣé ká obìnrin ṣó oníkílẹ̀ ń sọ yìí tó bá ṣàlùwàlá kó tó lọ mọ́ṣáláṣí yóò kìsì gbogbo aran kó tó lọ tó bá dẹ̀ dé tí ó sì náà. sallallahu alayhi wa alihi wa sahbihi wa sallam. gbogbo nǹkan téèyàn fi fajú ọmọlàkejì mára kó tó rí tọ́sọ́nà gbogbo ẹ̀ ló pé lọ́wọ́ tó bá fẹ́ mọ́bìnrin tó o bá lùlẹ̀ báyìí fìtínà lẹ́ẹ̀mọ́ kò fìtínà lẹ́ẹ̀mọ kó láàrin ara yín. òtù jẹ́ pé gbogbo ẹ̀ Islam kọ́ wa awò báyìí láà ṣe ìwé jẹ́nàbà báyìí láà ṣe wẹ̀wẹ̀ kú báyìí láà ṣe òfin tó de aid ni ṣó ti dá bóò ló ṣe dá àwọn obìnrin láyé òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam wọ́n ní nígbà tí ọ̀rọ̀ ọ̀rọ̀ ń wá láti sọ̀rọ̀ jómi tó rọrọ̀ lọ́dọ̀ àwọn àfáà wípé ṣé fẹ́sífẹ́sí ṣé tí obìnrin bá rí kó tó rí gbígbẹ ṣára nǹkan oṣù náà ni àbí tó bá rí lẹ́yìn ìgbà tó rí gbígbẹ tán sáà kàkún nǹkan oṣù wọ́n là àwọn ìyàwó sàbí òjíṣẹ́ náà sọ̀rọ̀ àṣà ọ̀rọ̀ díẹ̀ láàánú wọ́n ní táwọn àwọn máa ń jókòó lérí pọ́tìn táwọn bá rí wípé àwọn ò rí sáì kankan ń bẹ̀ mọ́ àwọn mọ̀ pé àwọn ti mọ́ àwọn ti gbẹ àwọn dẹ̀wẹ̀ àwọn mọ̀ kírun tó ń túmọ̀ sí pé ṣùgbọ́n kó tó di wípé ó dá táwọn bá ń rìn rí fẹ́sífẹ́sí ń bẹ̀ a pé nǹkan oṣù àwọn ò tí ì tàn làwọn àfáà ti pín sí méjì tóbìnrin bá lóun rí bíi fẹsifẹsi o bíi àsekù ẹ̀jẹ̀ bákanbákan ṣùgbọ́n ńgbà tó ń rí i ó ti rí gbígbẹ náà kìí ṣe nǹkan oṣù lórí wọn kọ́wé kọ́ máa kírun ṣùgbọ́n tó bá yẹ yí pé ó yìí ń ṣe nǹkan oṣù lọ́wọ́ ló wá yìí rí fẹsifẹsi ìbọ̀tí ó ti ń lọ sí ẹ̀ǹdì ni ara nǹkan oṣù náà ni yóò ṣì máa kà lọ. ló fi jẹ́ pé ńgbà tárábìnrin yẹn wá fòjì sọ́dọ̀ òjíṣẹ́ náà sàásọ́lá dá fún mi nígbà kan o ó ní nǹkan oṣù yìí dá fún òun nígbà kan isa mọ̀ wà ní òjíṣẹ́ náà sàásọ́lá ní ẹ̀jẹ̀ nǹkan oṣù ń tà ni Tọ́ba ti dúró tí ò sí bó máa ń wá bẹ́ẹ̀ mọ́ wẹ̀kọ́ ọmọ kírun lọ ó ní iṣan kan ló fà kí medical opinion. àwọn dókítà ọ̀dà sí fóbìnrin yẹn yóò rí náà gynecologist tọ́wọ́ arọ́bìnrin is better yóò lè túra ká sí dáadáa láti bá sọ̀rọ̀ opinion rẹ̀ yóò ti mọ̀ torí obìnrin lòun náà ó tún wá jẹ́ fíìdì rẹ̀ yóò lè bá a ṣàlàyé yóò lè sọ̀rọ̀ yóò lè túra ká fún dáadáa tọ́ba wá báyìí báyìí ni kò ṣe ṣe bọ́ba wá báyìí báyìí ni kò ṣe ṣe ọkàn ó lè balẹ̀ dáadáa. ọkùnrin ọmọ gbogbo ilé kì í ṣe torí nǹkan kan torí mímọ́ ni bó ni ó ṣe ṣàlùwàlà bó ni ó ṣe wẹ̀ gbogbo ilé ọkùnrin ọmọ yóò fi kọ́ yàwó á fi kọ́ àwọn ọmọ wọ́n mọ ìwọ̀ wọn lórí irú nǹkan báyìí iru wà pàtàkì a gbọ́dọ̀ mọ ní tá à ń fi mọ́ra. kí là fi mara omi. omi òun náà wá pín sọ́nà omi tó mọ́ tó lè má nǹkan omi tó mọ́ kò lè má nǹkan àtomi tí ò máa. èwo ló mọ́ tó lè má nǹkan ọmọ a lè lò fún anything a dẹ̀ lè fi ṣèmọ́ tótó. èwo ló mọ́ tí ò lè má nǹkan a lè mú a lè fi wẹ̀ a lè fi fọṣọ ṣùgbọ́n tó bá ti di pé ká fi ṣèmọ́tótó a lè fi ṣèmọ́tótó. fanta dà sómi àlèmú tá a bá fẹ́ fi fọṣọ a lè fi fọṣọ ṣùgbọ́n a lè fi ṣèmọ́tótó torí pé kí ni ẹni tó rí gan-an wọ́n mọ̀ pé ṣé omi lè lè ṣá torí ń tá a mọ̀ pẹ̀lú omi ó ti yí padà ló fi jẹ́ pé èyí jẹ́ pàtàkì omi jù tá a lè lò èwo ni omi tó ń bọ̀ láti sánmà tọrọ bá adẹ́ẹ̀dà ọ̀là ó ní asọ̀kalẹ̀ fún yín láti sánmà omi mímọ́ wa anzalna minas samaa'i ma'an onítọ̀hó asọ̀kalẹ̀ láti sánmà omi mímọ́ olùbọ́sítà tójò bá ń rọ̀ pé kò ní ìdí wípé kó o fi nǹkan gbé ọ̀rọ̀ aṣàlùwà láàrẹ bẹ́ẹ̀ o lè fi nǹkan gbé naturally ni o lè nu yẹn èyí tó jẹ́ pé ìpìlẹ̀ rẹ̀ omi la mọ̀ sí o lè ti wá di nǹkan mi bí yìnyín bí omi tó ti tútù gan kí ló pè é omi náà ni. torí pé kíni àfáàwà àfáànlá Abu Hurairah radiyallahu anhu ó lóun máa ń gbọ́ tó jìṣẹ́ náà sàásánlá tó bá ka fatia tó bá ṣe tẹ̀gbẹ́rẹ́tì ìṣẹ́ram tán yóò dákẹ́ tó bá dẹ̀ ka fatia tán yóò dákẹ́ òun ní ah, tó bá ti ṣe tẹ̀gbẹ́rẹ́tì ìṣẹ́ram tán ó kí ló máa ń ṣe ó lóun máa ń ṣàdúrà ní àdúrà wo lọ́ọ́ máa ń sìn ó lóun máa ń sọ yìí pé wọ́n lọ́wọ́n ọba lémi jìnnà sẹ́sẹ̀ bó o ṣe jẹ́ pé ìwọ̀ oòrùn àti ìlà oòrùn wọ́n jìnnà síra wọn wọn ò lè pàdé ya èmi náà ya ẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀. wọ̀nẹ́kì ni mi kọ̀tọ̀ yáyà wá fọ̀ mí mọ́ kó nínú àwọn ẹ̀ṣẹ̀ ni kama yunaka thawbal abyad min al-dana bí wọ́n ṣe máa fọ aṣọ funfun mọ́ kó nínú ìdọ̀tí wagsilni bilma'i wasalj walbarad wá wẹ̀ mọ́ pẹ̀lú kíni pẹ̀lú omi yìnyín àtomi tó tutù tí yìnyín ọ̀bá lè mọ nǹkan òjíṣẹ́ lásà àsìláwọn onímọ̀ ẹ̀bẹ̀ lọ́run pé kó fi mọ́ òun tó ọ̀rọ̀ mi ń tòsí omi tó ń sàn ọwọ́ arí yìnyín tó yẹ pé ó ti dì ẹ̀ fọwọ́ pa oníṣẹ́ màtótó èyí náà mú omi yẹn kò kò sómi tí ó lọ́wọ́rọ́ tàbí tó nọ́mà omi tó tutù ní ṣùgbọ́n o lè o lè mú sùúrù láti tọwọ́ bọ̀ o lè fi ṣàlùwàlá o lè fi wẹ̀ o lè fi tábà gbogbo nǹkan téèyàn fi omi ṣe lórí ìmọ́tótó o lè ṣe yùn bẹ́ẹ̀ náà ni omi odò omi tí ń ṣàn tójú omi odò. torí pé kí ni omi ni kìí ṣe yìí nìkan omi òkun kí ni tí omi òkun fi yàtọ̀ ẹ́ oní oníyọ̀ àwọn sàbí òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam wọ́n bi léèrè a máa ń rìn lórí omi òkun pẹ̀lú ọkọ̀ ojú omi omi díẹ̀ tá a mú dání tá a bá ní ká lò láti fi ṣèmọ́tótó àlùwàlà òǹgbẹ ọgbẹ wa kú kí ni ká ṣe sómi òkun ṣáà lè fi ṣe ìbádà a lè fi ṣèmọ́tótó sókí bí ṣe máa ń sọ̀rọ̀ náà ni ó ní máa òhù ó ní tọ̀hùrù. omi rẹ̀ mímọ́ ni èyí ò ní wípé a lè fi ṣèmọ́tótó o ní sọ wípé torí pé ó ní ọ̀lẹ́nu eléyìí ti yàtọ̀ ẹ̀ẹ́n nature rẹ̀ ni ọba adẹ́ẹ̀dá ti ṣe lómi irú omi bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà lómi mi ọ̀ wà nínú tàbí nínú oní tásà yóò máa ní omi ibi tó gbà yẹn ó lè máa ní smell kan nínú òórùn kan tó ṣé lè ṣe é lò <laughs> ó ṣe é lò bó ba dẹ́ẹ̀dá ṣe dáhùn nù ibi tó gbàjáde ń lọ affect ìdájẹ́ omi ni olùfẹ́ òjíṣẹ́ láwọn á fi kún fún ọ ó ní wà hélù mẹ̀tẹ́tù gbogbo ń tọ́ bá kú sínú rẹ̀ ní jíjẹ ní òkú ńgbete halal ní pé kẹ́ ẹ jẹ́ ẹ̀ ń lọ ẹ bá rí i pé ah, bẹ́ẹ̀ ti wà lórí òkun yìí ẹja ló ti kú síbi gíní báyìí ẹ máa jẹ lọ gbogbo ntẹ́ ẹ lè jẹ tí ń bẹ ní tẹ́ ẹ máa jẹ lọ tó bá kú sínú rẹ̀ ẹ máa jẹ lọ kìí ṣe ní tó kú tí wọ́n jù sínú rẹ̀ rà inú omi ní ń gbé ó wá kú sínú omi bẹ̀ ẹ mú ẹ máa jẹ lọ láti fi ṣe rọrùn fún wọn ni ọ̀rọ̀ fi pọ̀ lórí ìfọ̀rọ̀ mi torotoro ọ̀rọ̀ láàrin àwọn àfa yìí pé àdàmí yul bahar sá lè jẹ́ èèyàn nú omi sá lè jẹ́ èyí tó fẹsẹ̀ nílẹ̀ jù nínú ọ̀rọ̀ àwọn àfa ni pé a lè jẹ́ torí kọ̀sẹ́lì tó sọ pé a lè jẹ́ tọ́ bá ti lè mú sùúrù rẹ̀ tó lè jẹ́. omi òjò omi odò omi tí ń ṣàn omi òkun zamzam àlèfímára àní sọ pé torí kó jẹ́ zamzam kí ló kọ rẹ̀ kí ni omi àlèfíṣàlùwàlà àlèfímára torí pé kí ni òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam ó mu zamzam wá ó ní ká bu zamzam fún wọ́n bu fún ó mu ń bẹ̀ torí wọ́n fẹ́ ká máa mu zamzam dáadáa O mu gbò ó mu tán ó dẹ̀ ṣùṣe kú ṣàlùwàlá. àlèfi zamzam ṣàlùwàlá òun ní speciality rẹ̀ tọ́pọ̀ torí kíni sábàbí rẹ̀ jibril alayhi salam òun ló gbẹ. láti fi mú ìdẹ̀kùn bá bàbá ńlá ìyá ńlá wa àtàwọn ọmọ rẹ̀ ṣọlá alikẹ́lẹ́ níta bá débi ọ̀rọ̀ hajj àáfẹ́ lójú dáadáa kò fi jẹ́ pé òjíṣẹ́ náà fìlà àlọ́ sọ́lá ní gbogbo ń tọ́ ọ bá mu zamzam fún ọlọ́run ó ṣe fún ẹ tọ́ ọ bá mu pé bí ń pa ọ́ ọ̀fẹ́ kọ́ bá adẹ́dà yọ ọ látara zamzam tó mú ó tọ́ ọ bá fi bẹ́ ọlọ́run fún ọ wọ́n fẹ́ tá a bá fẹ́ mú ká sí kíbla ká basmala ká salatu fún jíṣẹ́ náà sallallahu alaihi wasallam bismillah wa salatu wa salamu ala rasulillah ká máa mú àkàrò wa wá lóríṣiríṣi pàápàá jùlọ tá a bá wà nú àwẹ̀ tá sínú pẹ̀lú rẹ̀ zamzam alẹ́ fi ṣàlùwàlà ó di mélòó ó di márùn ẹ̀kẹfà omi tó dágún tó wà ńlẹ̀ ewé lè kó sí àwọn nǹkan míì lè kó sí tó jẹ́ pé ó wá fẹ́ dàbí ìgbà tó jẹ́ pé n kó sí yẹn ó wá fẹ́ ṣe bí ẹ ń chẹ́ǹjì ẹ̀ mọ́sálẹ̀ agbómi ilẹ̀ ńgbà agbómi ilẹ̀ torí ipò ti pẹ́ńlẹ̀ níbi tá a gbé sí ó wá fẹ́ di pé bóyá nǹkan kó sí gbogbo àwọn nǹkan tó kù ìtú ìkò ìṣe nàìjásà àwọn àwọn pé kó o lè lè oró mi mi òró mi mi ò lè lò ó láti fi mára láti ṣe mọ́tò ṣàlùwàlá fi wẹ̀ kò sí tó lè fi ṣe ń bẹ̀ torí pé pípẹ́ tó pọ́ńlẹ̀ ń èyí ò ṣe excuse wípé ó ti wá sọ di ń tà lè lò kì í ṣe ẹ nìkan. omi nì nàìjásà kò ṣùgbọ́n kò yí padà ní tá a mú mi mà bọ́yá nàìjásà yẹn ó kéré omi pọ̀ tọ́jẹ́ wípé bómi yẹn ṣe pọ̀ tó ààrí ìlápá kankan lórí nàìjásà tó kó sí lójíṣẹ́ lásán àṣọlá mi sọ pé ìdá abẹ́lẹ́gàn máa kulẹ̀tẹ̀yìn la yahmilu al-khabath tí omi bá ti pọ̀ débi pé ó pọ̀ ó di kúlà òsùn díwọ̀n tí wọ́n mọ̀ ń gbà yùn ni. ó fẹ̀ dáadáa bóyá látara yìí pé wọ́n ṣe nǹkan kan bíi nàìjásà e to tó ń ṣàn tó liquid ọwọ́ ọ̀rá kan sí tó o bá sọ fún un pé nǹkan báyìí kò ta ni ọmọ kọ̀sẹ̀ntì ọmọ àtiwọ́ o àtẹ̀ntì ọmọ o kò sọ omi yẹn di èèwọ̀ fún yín láti lò láti fi mára tàbí. láti fi ṣe ìbádà í ṣe ẹnìkan omi taa ti lò latara látara pé a fi ṣe ìbádà ìyàwó ló kọ́kọ́ wẹ̀ omi wá sẹ́kù kọ́ wá sọ pé a. Ah, ò lè lóró omi yẹn ọ̀lẹ́rì ọkọ ló wẹ̀. ọwọ́ aṣẹ́ omi kù wàá wò pé ah, o lè lóró omi mọ̀ nígbà tó ti ń wẹ̀ bóyá nǹkan ti kán sí látara ìwẹ̀ tó ń wẹ̀ àsọjẹ ọ̀rọ̀ nìyẹn kò lẹ́rìí inú ṣẹ̀ríà ọ̀kan nínú àwọn ìyá wa ọwọ́ ẹ̀tàn òjíṣẹ́ lára àtúnlá wa fẹ́ lo omi ẹ̀ ó ní àjọ láṣepọ̀ pẹ̀lú òjíṣẹ́ lásìlá rẹ̀ ọ̀sìlá mọ̀ wá wẹ̀ nígbà mo wẹ̀ èmi tó ṣẹ́kù òjíṣẹ́ náà sàrà sálàm wá fẹ́ fi ṣàlùwàlà mo ní à omi yẹn ni mo mọ̀ fi ṣí wẹ̀ jẹ́nàbà òjíṣẹ́ náà sàrà sálàm ní omi yẹn ń ṣe nàjásà omi kò lè di àlùmáwò lẹ́yìn ké kò lè tara àìyún dípò wá di nàjásà torí pé ó lóhùn ó wá ti di nàjásà rárá òjíṣẹ́ náà lòó fi ṣàlùwàlà. omi tíyàwó wa lókun tó fi mára kù a lè lò ó. àrómimi o àrómimi a lè lò kọ́ a máa pé bó ń rera ó rera ọkọjá àlà ni ó lè jẹ́ gbéraga gan pàpà torí pé kí ni nítorí jíṣẹ́ lára àzọ́là ń lò ìwọ rò pé ń wò yí pé eh, o bẹ́ta ju kó o ṣèyún lọ òye sáré àlòkù omi fún ìbádà fún wíwẹ̀ ni o àbí irú nǹkan báwọn tàbá fi mọ́ra kó nínú nàjásà a lè lò ó kì í ṣe yẹn nìkan. àwọn kan máa ń sọ yí pé ààyè lómi pé tá a bá ti gbé gbóná àti pa ó ti dòkú ńbete a lè lò ó láti fi ṣèbádà àsọjí ọ̀rọ̀ ni kì í sọ̀rọ̀ ẹ̀sìn omi gbóná áìdà òun ó dé boiling point o tàbí kò dé boiling point a lè lò láti fi ṣèbádà ìmọ̀ àlùwàlá tàbí ìmára. Umar bin Khattab radiyallahu anhu ọ máa ń gbé omi gbóná láti fi ṣe ìmọ́tótó torí wẹ́dà wẹ́dà Mẹ̀dínà tí ọ̀ràn yàn òtútù ó mú bí ìgbà tó jẹ́ pé wọ́n lọ ju yàn sínú kodúrúmù tóoru náà bá dẹ̀ débẹ̀ náà so omi gbóná omi tá a heat a lè fi ṣe mọ́ra a lè fi ṣe mọ́tótó. ìlápá kejì nínú omi tó jẹ́ pé ó mọ́ ṣùgbọ́n a lè fi ṣe mọ́tótó ó ní omi tó jẹ́ pé ó mọ́ nípìlẹ̀ n tó mọ́ bíi tiẹ̀ náà wá dà sí ní dídàsí tó ti chẹ́ǹgì kọ́lọ̀ rẹ̀ táyé pé tá a bá rí a ní pọ̀ pé bóyá omi lélẹ́yìí mẹ́sẹ̀lẹ̀ coke for example tàbí maltina ọ̀dà sínú omi làṣẹk yóò fẹ́ di bí dúdú dúdú ààrùn omi dúdú omi ni a lè mú a lè fi fọṣọ a lè lò fún nǹkan míì but a lè lò fún purification awẹ̀wẹ̀ haid awẹ̀wẹ̀ jẹ́nàbà gbogbo àwọn eléyìí a lè lò fún ọ torí pé kí ni ó ti kúrò nínú ta mọ̀ ní omi èyí wa wá jẹ́ kẹta tó jẹ́ wípé a lè lò pàápàá ó ní èyí tí nàìjásà kó sí nàìjásà omi kéré nàìjásà tó kó sí ó pọ̀. mọ́sálà omi tí òjò kékeré lọ ìgbé ọmọdé kó síbẹ̀ tọ́jẹ́ pé òórùn gan wọ́n máa wọ pé ah kí ló ń kí nǹkan tí kó sínú omi ní ayọ̀ ọmọ yà àgbẹ̀ sí àlè lò. ṣùgbọ́n tó bá yẹ pé lùgbọ́ sí ń kọ́. tá à ń rí lúbúlúbú rẹ̀ ń sàlẹ̀ ṣé a àbẹ́ a lè lọ pẹ̀lú tá a ti ń sọ bọ̀ náà nílò ǹjẹ́ fi ṣe ìmọ́tótó bẹ́ẹ̀ni arómimi o arómimi o a lè fi ṣe mọ́tótó torí pé kí ni kò ní chẹ́ǹjì kọ́lọ̀ rẹ̀ kò ní chẹ́ǹjì yọkàn rárá sísàlẹ̀ ní so torí pé ọwọ́ arómi wọ́n sọ pé Kini kan ń jó biribiri nísàlẹ̀ rẹ̀ ẹ́ tí ń tí ń jó biribiri nísàlẹ̀ rẹ̀ ṣé ẹ̀gbin ni kìí ṣẹ̀gbin ẹ̀hẹ́n kí wàá ní kíní big deal àìmọye rẹ̀ tó jíṣẹ́ lára àṣọlá ń dẹ̀ mọ́ ń lò ibi tí àwọn omi pín sí ni tó jẹ́ pé tá a bá ti gbọ́ yé kí ni ó ṣe fún wa yóò tó alẹ̀ yóò tó alẹ̀ <laughs> òní wa máa lọ síbì kan oró mi ọwọ́ à ń ṣèwádìí tọ́jẹ́ yí pé kò lẹ́sẹ̀ ńlẹ̀ orí omi lélẹ̀ ẹjọ́ sẹ́ nǹkan kan ti kó sí tàánú ṣebí ń tó orí ni omi ni kálá ṣe ń tó ṣe fi ṣàlùwàlà ọ̀fẹ́ ti mọ́ra ọ̀fẹ́ mọ́ra ọ̀rẹ́ inú ṣé omi yìí ò ń béèrè lọ́wọ́ ìyàwó rẹ̀ ṣó o fi wẹ jẹ́nẹ́bà kù ni àbó fi nǹkan oṣù kù ẹ̀hẹ́ èké tó bá fi ṣe ń bẹ̀ nǹkan so ìwọ́dà tó jìṣẹ́ lọ́sọ̀lá àlọ́sọ́lá so àní mùsùlùmí ò ní máa wá fìdí kókò lórí tí ọba adẹ́dà tí ò là lófin. àbíjá kó sọ pé tó bá dé mọ́ṣáláṣí wọn ń kírun kọ́ àmọ́ béèrè yìí pé ṣé ìmáàmù tó ń kírun ṣé sálàfí ni àbí àbí kálàfí odidi mú nǹkan mi wẹ̀ sí i ni Sheikh Muradibi al-Madkhali afazawullah wa ra'ahu ọlọ́sibí kan ní Sudan wọ́n ní Tijaniya ni wọ́n ń bẹ àtìmọ́mù àsìkò oró ti tó onílíìdì kí ló jíṣẹ́ lára àtọ́là ń sọ ó ní kírun lẹ́yìn ẹnikẹ́ni tó bá ṣe kálímà la ilaha illallah kí ni wọ́n mùsùlùmí ni wọ́n but mọ́náàjì wọn ló ṣe bákin ah, <laughs> ọ̀gọ̀rọ̀ wa bò láti rí tẹ́lẹ̀ ọdẹ ṣàlùwàlà ọdẹ tó lẹ́yìn wọn àwọn èèyàn wò pé èrò lélẹ̀ ah, ẹ̀sìn Islam káfọ́ ní chance kó wọn sọ̀rọ̀ ìbáà bí ọdẹ ìjíròrò wá ń wá tó jíṣẹ́ lára àṣálàm lọ sí mi'raj ṣọ́rọ́ bá dẹ́dà àbí òrì àfáàní ẹni tó gbọ́yé tó gba kéwú níwájú rẹ̀ gba ọ̀rọ̀ wá fún tó dẹ̀ wà lákàtà rẹ̀ nínú ilé pẹ̀lú rẹ̀ ta ni ìyàwó Aisha ó ní ẹnikẹ́ni tó bá lòdì sẹ́nára àsálàm rọ́lọ́hùn ò nígbà tó lọ sí mìíràjì ló pè ó purọ́ ó kò rí wọ́n bi léèrè ṣọ́ọ̀rọ̀ bá dẹ́dà ń gbọ̀ lọ òkè ó ní nùúr àná àrọ̀ ọ̀hún ìmọ́lẹ̀ bò mí bò ní mo ṣe fẹ́ rí i. but tí ọ̀rọ̀ fi ń dojúrú mọ́ àwọn èèyàn lọ́wọ́ ni wípé ìgbà tó sọ pé fi ahsani surati mo rọ́bà ní lóru àná ní àwọ̀tọ́ dáa lójú oorun kò sí tó lè èmi àti lè rọ́bà tóbi jẹ́ pé ìgbà tí Hajjaj mọ̀nà Yusuf ti ń pa àwọn èèyàn ti ń pa àwọn sàbẹ̀ ní ọ̀kan nínú wọn ní òun kọ́kọ́ fẹ́ ṣe sùúrù kóun ọ̀ takú sí pé ntọ́lọ́wọ́n ọba sí ni ó ṣe kádàrá ti tó àfìgbà tó ń rọ́ba dẹ́dà lójú oorun tó ní sákú òǹbí yọkàn pa ọ́ lásán yọ pa ọ́ pa ọ́ ìjà ayé kò tẹ̀sí tí ó ló ń fi fẹ́rẹ́ gé. ó wà báwo rúyẹ́tùlá fìlmẹ́nà amúrò tábìtì sàràdí àlẹ́ òní mà ó ní ńgbà ọkọ̀ọ̀kọ̀ gbọ́yùn ó wò ó wípé tó pọ́sibú nǹkankan sọ pé èèyàn lọ́ba dẹ́ta lójú oorun ọwọ́ ń ṣe kìíyàsí tí ò lẹ́sẹ̀ ńlẹ̀ tó bá fi lè rí lójú oorun a lè sọ pé ó lè rí lójú ayé náà níbo lè yìí sí. àfìgbà àwọn ẹgbà wa tó wá látọ̀dọ̀ àwọn sàbí òjíṣẹ́ náà láti sọ́nà rẹpẹtẹ lọ́wọ́ ni á ẹ̀sìn wa yìí mọ̀ ní ẹ̀ẹ́ ọ̀ṣẹ̀ mọ̀ ní. ó ń wò pé àwọn tí wọ́n ní mọ́kìfù yẹn àwọn gan ni wọn lákìdá kọjá mọ́ pọ́ùn gan ló ń wà nínú ọ̀gbun àìmọ̀ àkídà ságídílẹ̀ yẹn fi ń sàkídà ni. ibi tọ́rọ̀ ti dojú rú mọ́ tójú oorun ló sọ kò sọ pé mo rí torí ìgbà tó lọ sókè lọ́sọ̀bọ̀ adẹ́dà kèé sàlá ara pa ló lọ nítorí tó fi jẹ́ pé tó bá yẹ pé àlá ni àwọn tí wọ́n ń ṣàríyànjiyàn lórí rẹ̀ wọn ò ní ṣàríyànjiyàn kèé sàlá. àlá ni wọ́n ràn án mọ̀láka Jibril wá bá kó gbẹ́sìn wá kó gbé burakọ̀ kí wọ́n dìde ká máa gbé e lọ lórí ẹsìn ká bọ bọ́ sí sọ́mà àkọ́kọ́ bọ́ sí èkejì ká jí àwọn ànábì ọlọ́run ọba wá bá sí sọ́mà wípé ẹ wá kírun lẹ́yìn rẹ ọgá yín ti dé. gbà wọn kírun yẹn tán wọ́n á dáhùn padà síbi tó lúkálukú wọn wà ọ wá ń lọ ọ wá ń lọ títí títí tó fi lọ tó fi bọ̀ ó ń bọ̀ níkápá lórí rẹ̀ ọba adẹ́dà tí ń ṣe tẹ̀sán fún fáàtì òun náà ló ṣe gbogbo eléyìí. ìgbà tí Sheikh Rabi Madakhali tó sọ̀rọ̀ tán gbogbo mọ́sáàsì gbàǹtọ́ sọ wọ́n kò lẹ́yìn imam irun kejì tí wọ́n ó kí wọn ò rí ìmáàmù kí ló dé wọ́n ní rọ̀bì ni ó kí lù fáwọn àwọn ti yọ mọ́mù ìmáàmù ẹ̀ ọ̀gẹ́ta lára tí ọba kírun bẹ ságbóyè èèyàn ṣẹlẹ̀ àní dákẹ́ a máa mú ọrọ wa wá ẹkọ ìmọ̀ wá bil hikma wal mau'izatil hasana kèé sàṣà kèé ṣe pé àwọn náà ti ní mà á dé ẹka gbá rárá náà kára lọ. Tuwo bi taa tá a bá tírìtì ọ̀rọ̀ ọ̀run tá a bá yanjú eléyìí dáadáa ká mọ̀ wípé hmm, ìmọ́tótó ó ti dúró irun òrí ibi dúró sí òjíṣẹ́ náírà sálàmù ò ṣe bẹ́ẹ̀ bàbá ṣe léyìí tán. kí wàá ní gan kí ni nàjásà kí ni tí èsè nàjásà tọ́lá àwọn nǹkan mi bẹ wọ́n èsè nàjásà àdẹ̀rù pé nàjásà ni kí ni nàjásà kí ni èsè nàjásà tá a rómi mọ́ bóòlù àṣìṣe tọ́lá ibà mọ́ torí wípé ọba ní gbogbo bọ́ lórí kankan. irun pàápàá jùlọ kò bọ́ lórí ẹ̀dá kankan lásìkò kankan lópin ìgbà tó yẹ bá ti wà lórí tọ́ ọ ti lóye ọgbọ́dọ̀ múrun wa tọ́ ọ bá lè kí lóòrò ó kì ní jòkó tọ́ ọ bá lè kí ní jòkó ó kì ní dùbúlẹ̀ tọ́ ọ bá lè kí ní dùbúlẹ̀ ṣùgbọ́n òye wà ọmọ fòye kí ó ní sọ pé à gbogbo èké ìta abákí kọ́mọ́sá àgbálẹ́sìn lọ́wọ́ wa kó jẹ́ abáǹbí ó lérè kó jẹ́ kó ní kìmí tá a fi rí àbọ̀ rẹ̀ jẹ́ níwájú ọba adédàjọ́ gbẹ̀ndàlìkíàmù kìí sọ̀rọ̀ yẹn nìkan àti àwọn nàwáfíìn náà torí kí ló jíṣẹ́ lọ́sà aslam tán ó ní tá a bá wo àwọn ọ̀ràn yẹn tá a gbé wá gbangba ọjọ́ gbẹ̀ndàlìkíàmù kò tó wọ́n wà wọ náfìlà ẹni tí ó bá ṣe náfìlà nǹkan ṣé òní tí wọ́n wò ó ti kúnnù ó ní bẹ́ẹ̀ náà làwẹ̀ àwọ̀ rọ̀mọ̀dánù rẹ̀ kò ní kìmí tó ń tí ó fi bọ́ àwọ̀ àwọn náfìlà tí ń ṣe ẹjẹ́ àwọ̀ sí ṣàwà lè ẹjẹ́ àwọ̀ àwọn uh, Monday and Thursday tí máa gbà àyàmùlbí tí máa gbà àwọn àṣegbọrẹ tí máa gbà ẹjẹ́ àyẹ̀wò bẹ́ẹ̀ náà ni zakat wọ́n wo zakat zakat rò pé wọ́n ní ókè àwọn sadaka ti máa ń ṣe ńkọ́ ẹ̀já àyẹ̀wò níbi tọ́ba adẹ́dà tó ní àánú ẹnikẹ́ni tọ́ba ti ṣe ìmánì tó kọba adẹ́dà kọ́mọ sí wàánú rẹ̀ kó lórí wa láyé àti ní gbangba jọ gbẹ̀ndẹ̀ àkíyàmà subhanaka allahumma bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk اللهم صل على محمد وعلى ال بيته وعلى ازواجه وذريته كما صليت على ال ابراهيم انك حميد مجيد وبارك على محمد وعلى آل بيته وعلى أزواجه وذريته كما باركت على آل إبراهيم إنك حميد مجيد جزاكم ولو ثلاثة جزاكم الله خيرا àǹtọ́ fàṣẹ́dákùn láti fẹ́ jẹ́dá. náà gẹ́gẹ́ bí àlàyé tí wọ́n ṣe fún wa nígbà tí a fẹ́ bẹ̀rẹ̀ eh, alkọ́ọ̀lì ó pé torí àwọn tí wọ́n kọ́ mọ́ lọ lè kéwú àbí lè kéwú tí wọ́n ṣe ń bí ta wàyí náà ni so látara bẹ́ẹ̀ la fẹ́ ní ká dá dúró báyìí Ah, kọ́lọ̀bà àlékẹ́lá kó bá wa san àwọn bàbá wa ní ẹ̀san olóore tó pọ̀ èyí tó dájú nínú iṣẹ́ tí wọ́n ṣe òun ní kọ́lọ̀bà àlékẹ́lá kó bá wa fi san wọ́n lẹ́san láyé mi àti ní ọjọ́ gbòǹde alkiyama àti àwọn àti àwọn ọmọ àti àwọn mọ̀lẹ́bí wọn pátápátá náà ìbéèrè wa kò ní lè pọ̀ gẹ́gẹ́ bí ohun tá a sọ yìí àsìkò yẹn ó kúrú púpọ̀ so tá a bá gba tàbá náwọ́ tàbá pè wá tọ́jọ́ yẹn bá lọ àlèmárì ìbéèrè yẹn gbà ẹ̀yìn ní ìbéèrè àkọ́kọ́ number one two three four five níbi ńkọ́ six okay so okay seven inshallah now ó ti pọ̀ jù náà rí. ẹ <laughs> eh, mo mo ṣàdéhùn àsìkò náà láàfi láàfi yanjú ẹ inshallah táìmù ẹ láàmà wò inshallah now ìbéèrè ti síwájú sá. náà àwọn tí wọ́n rìn lórí omi. Wọ́n láwọn kan máa bóyá wọ́n ń gbé ẹrù. So ẹlòmíì wọ́n ní nígbà míì wọ́n lè lo oṣù mẹ́ta wọ́n sì wà lórí omi. Bẹ́ẹ̀. Wọ́n lè lo oṣù mẹ́fà gan. Bẹ́ẹ̀. Wọ́n wá ní bọ́n ṣe wá ń rìnrìn yẹn. Àlàyé tẹ́ni yẹn ṣe òun ni ó pé èèyàn kan jáde láyé lórí omi yẹn. Wọ́n wá ní dé àyè tí wọ́n lè bóyá bíi stop over or something. Ah, kí wọ́n tó lè dáàyè bẹ́ẹ̀ wọ́n lè lò bí oṣù kan oṣù méjì oṣù mẹ́ta so tí wọ́n ní dúró rárá wọ́n ní báwọn ni kí wọ́n ṣe ṣe òkú yẹn. Ah, ọ̀rọ̀ pọ̀ táwọn afáàṣọ lórí lórí àwọn nùsọ̀sọ̀ kí ni rájì lórí rẹ̀ kí ni màrújọ́ kí lè tó jẹ́ pé ó ń tọ́ bá bá situation tí wọ́n wà mọ́ torí ń gbà míì position tẹ́yìn ó mú ó lè má sínú rájẹ ó lè má sínú mọ̀rọ̀jọ́fù gan but kí ló bá situation wọn tí wọ́n wà mú gbà yẹn. ká ṣe first question ní. inshallah jazakumullahu khair. ká fi lè tú kẹ̀kẹ́ rẹ̀ dáadáa náà ọlọ́run kọjá kárí ìpọ́nlọ́ rẹ̀ dáadáa. àmì àtẹ̀yìn náà. a ní ìjókòó tó kọjá náà ẹ ẹ ṣàwọn àlàyé ọ̀rọ̀ lórí ìwẹ̀ òkú fún wa. bẹ́ẹ̀ ni kọ́lọ́hún lọ́rọ̀ ẹ̀mí wa lórí dáadáa ìbéèrè wa ni pé ẹni tó jẹ́ pé ìyá ẹ̀ jáde láyé ọkùnrin dẹ̀ ní gbogbo àwọn ọmọ tí ìyá fi lẹ̀. ó wá fẹ́ wẹ̀ kú. ó wá fẹ́ wẹ̀ òkú. òkú. báwo ni ó sì ṣe. ẹ báwo ni ó sì ṣe. mi ń wọlá ilé hijab yóò da aṣọ bòyá rẹ̀ wọ́n wàá máa wẹ̀ lábẹ́ lábẹ́ aṣọ yẹn láì jẹ́ pé ibi tí ṣeré apamẹ́tì wọn mọ láti rí lára àyà wọn náà ò ní wọ́n rí. náà ní orí rédíò náà ọmọ ìyá gbọ́ ìtòkàngbà tí mo sa àwọn àlàyé ilé ìtẹ̀sùn fún wa. ó wá lóun ti gbọ́ pé apá kan ní tí obìnrin bá ti kú tí ó dẹ̀ sí ẹni tó lẹ́tọ̀ọ́ sí láti wẹ̀ ẹ́ pé abẹ́ta kan ṣe táyà máa ń fún so wọlé àti bẹ́ẹ̀ kọ́. tómi dẹ̀ wà bóò ni o ṣe sí àwọn tí wọ́n wẹ̀ tí ó jẹ́ lẹ́tọ̀ because tí ò bá sí àwọn tí wọ́n jẹ́ tiẹ̀ gan tó bá yẹ pé àwọn tí wọ́n wà nítòsí tí wọ́n wẹ̀ ìbéèrè ìbéèrè yẹn kìíyálì nù is more of imaginary than reality kò possible ká mọ̀ lóbìn yẹn gbóbìnrin máa wà ń bẹ̀ kò possible at once ara àwọn ọkùnrin wọ́n dẹ̀ daṣọ bò wọ́n dẹ̀ wẹ̀ ọ́n lábẹ́ aṣọ títí àyà máa mú gangan tó tọ́ ni circumstances tẹ̀yẹ́mọ̀ lè ṣẹlẹ̀ ọ̀farapa débi wípé àti dami sí lára yóò mú àlàwà. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Wa alaikumus salam warahmatullahi wabarakatuh. ọlọ́sọ iná ìṣàn rẹ̀. aláàtọ̀ iná. àná nípa ìbéèrè ti omi zemzem fẹ́ béèrè. náà. tó nǹkan tí àdúgbò máa ń gbọ́ ti pẹ́ ni pé bó ṣe wáyé. bẹ́ẹ̀ni. ni pé ànúbí wa Ibrahim alisalaam pípé ìgbà tí ó fẹ́ ìyàwó tí ìyàwó bímọ fún un then ìgbà tó wá fẹ́ kejì tọ́lọ̀ ń pé kó lóyún ìyálé wa lé ìyàwó jáde nígbà ọlọ́mọ kádàrà ṣá wọ́n jẹ́ bí agéjogbó òde wọ́n ṣẹ́tù sí tọ́lọ̀ ń padà sí pé wọ́n dúró wọ́n á bí àbíwá ànàbí Ismail níbẹ̀ pípé ìgbà tí kò ṣe omi ibi yẹgí ni ìgbà tí ìyá wa wá bí ànàbí wa gìgísẹ́ rẹ̀ tó fi ń walẹ̀ ìbẹ̀nu mi ẹgbẹ́ àjáde wọ́n pè ní omi zemzem àwa ní kẹbà ní ta ìmọ̀lẹ́ ìṣẹ́gbẹ́ bẹ́ẹ̀ ni àbẹ́ẹ̀kọ́ bẹ́ẹ̀ kọ́ inshallah alkarim tá a bá ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ hajj àti bí ọ̀rọ̀ zamzam ti rí àáfẹ́ lójú tóró ń gbìyànjú láti wá orí tẹ́rẹ́tẹ́rẹ́tẹ́rẹ́ kan ta ló ṣe sábàbí tẹ́rẹ́tẹ́rẹ́ màláka jibril ni olófin ìyẹ́ rẹ̀ lulẹ̀ tí omi fi ń sun jáde ń bẹ̀ ìgbìyànjú rẹ̀ tó ṣe ó ń sá sókè ó ń sá sódò òun ló bí sáàyù láàrin Safa àti Marwa ká máa sọsẹ̀ níbi agbede méjì yẹn gan òun ló bí tòbọ̀tì inṣàlá alkarim tá a bá ti dé iṣu àjẹ àfẹnujù sí dáadáa. náà ìkejì ni pé téèyàn bá wẹ̀rẹ̀ jẹ́rọ̀bà téèyàn bá ṣe ìmọ̀ra yẹn tán ṣé ó lè gbàgbé lọ kírun àbí kó ṣe àlùwalá ẹyọ kọ̀ọ̀kan lórí ìṣẹ̀lẹ̀ ara. rárá o lè fi kírun kò síbi tí ó kù tí ó fẹ́ fọ̀ níbi àlùwalá tí ò ti wẹ̀ níbi ìwẹ̀ tó wẹ̀ àyàfi tó bá jẹ́ pé ó yàgbẹ́ tàbó tọ̀ tàbó ṣe nǹkan tó jẹ́ pé ó bá àlùwalá jẹ́ so ìwẹ̀ rẹ̀ wà but àlùwalá ni ó tún ṣe lòjíṣẹ́ náà sọ àṣọ làǹfì sọ yìí pé èmi ò bomi sórí látòkè délẹ̀ màá wá fọwọ́ gbogbo ara màá dẹ̀ jáde màá lọ kírun bẹ́ẹ̀ òṣìṣẹ́ náà nípa ọ̀rọ̀ omi tẹ́ mẹ́rin bá ń pa ìmọ́tótó omi ṣé odò adágún ń kọ́ ṣé ó lè fi ṣe ìmọ́ra láì sálọ àlọ́. bẹ́ẹ̀ni Ok. asalaamu alaykum ya sheikh. wa alaykum asalaam. ahsanallahu ilayk. wa alaykum. tọ ìbéèrè mi ni pé ilé epo tí mọ́sálásí wà ń bẹ̀ tó ní kànga tí ó ní bíi kànga ọ̀ọ́bọ̀ o láti tíyàn ti sálọ àlá tọ̀ àwọn ńlá sọ pé bíi tírísìsì pẹtrol díẹ̀díẹ̀ ó ti rin mọ́ bí inú bíi kànga yẹn pé tíyàn bá fi ń sálọ àlá èèyàn sì ń rí tírísìsì díẹ̀díẹ̀. ṣe ń gbóòórùn pẹtrol bẹ́ẹ̀ náà. ẹ ò tìrú omi yẹn ṣé a lè fi ṣàlùwàlà. bẹ́ẹ̀ni. na nípa ti àwọn ohun kan nú omi àwọn tó jẹ́ wild animals tí wọ́n wà nínú omi bí irú bóyá bí crocodile pẹ̀lápẹ̀rẹ̀ bí ẹ pé ó máa ń gbé inú omi àtàwọn tó jọ ṣé jíjẹ èèyàn inú omi tí wọn láà lè jẹ tí kò ti ti gbogbo èèyàn dànù. ohun tí mo fẹ́ béèrè ni wípé àtàwọn ètò mo fẹ́ béèrè ni wípé òun gbénú omi ó ń gbórí ilẹ̀ méjèèjì ló ń gbé ó ń lọ ń pa àwọn ẹranko gan tí ò sí nínú omi ó ń pa wọn jẹ. kò lè yè níta omi kò lè láàfin níta omi. sá. kò lè yè lọ títí níta omi. ẹ but a lè jẹ. bẹ́ẹ̀ni. crocodile. bẹ́ẹ̀ni. jazakumullahu la jazakumullahu khairan. wọ́n ti fi sáà kúnlẹ̀ tìrẹ̀ yìí náà nǹkan tí mo fẹ́ bèèrè ní lórí ọ̀rọ̀ omi òkun ah. tí èèyàn bá wà níbi àwọn beach tó jẹ́ wípé gẹ́gẹ́ bá a ti mọ̀ beach Nàìjíríà ń gbá mi gẹ́gẹ́ pé àwọn àwọn ẹlòmíì máa ń lọ síbẹ̀ wọ́n máa lọ fọ orí máa lọ. wọ́n máa lọ jẹ́ kí ni. wọ́n mọ sọ kọ̀ọ̀kan sínú ẹ̀ fọ orí ṣe oríṣiríṣi àwọn ìdọ̀tí. téèyàn bá wà ní agbègbè yẹn nígbà tí ìrun wá dé téèyàn á fẹ́ kírun tí wọ́n lè lòru omi òkun bẹ́ẹ̀ gẹ́gẹ́ pé nǹkan téèyàn ń rí lórí ẹ̀ oríṣiríṣi nǹkan tí ò dáa tí ó téèyàn rí pé bí ẹ̀gbin bí kéèyàn wẹ̀ sínú ẹ̀ bí kéèyàn tọ̀ sínú ẹ̀. téèyàn ń rí. téèyàn rí àwọn èèyàn tó ń ṣe àwọn ẹ̀gbin sínú ẹ̀. omi tó rí ò rí àpẹẹrẹ yẹn bẹ̀. èèyàn rà pẹ̀lú bẹ́ẹ̀ bí kọ̀ǹkọ̀ǹ. torí tábà ti jù sí yóò ètò kò sínú ọkọ̀ yóò fọ́n síta báyìí ó ṣe máa ń ṣe nìyẹn so kò di lọ́wọ́. tó a lè lò. bẹ́ẹ̀ni. naam ẹlẹ́kejì ni irú àwọn agbègbè bíi àwọn south south yẹn bí àwọn epo máa ń lítà omi wọn so tí wọn bá wà lágbègbè yẹn náà tí wọn lè lo omi wọn tó yẹ kó àwọn epo ti púpọ̀ mọ́. bẹ́ẹ̀ni torí wípé o nature omi yẹn bílẹ̀ ẹ̀bẹ̀ ṣe rí ni bí spillage àbí. bẹ́ẹ̀ni. na. zakumulakan. ok. Uh, asalaamualeykum amtula. wa aleykum asalaam. àwọn èèyàn kan fi tó mi létí recently nípa one social media group tí wọ́n ní àwọn um, ẹ má bínú sá mo fẹ́ gba ọ̀rọ̀ yẹn sílẹ̀ torí ẹni tí mo bá sọ mo sọ fún kí màá bí ṣéèkì ó dẹ̀ ní kí n bí ṣéèkì pé kí n wá fún òun lẹ́sìn. so wọ́n ní àwọn pípín yẹn wọ́n dá bí social media group kan lẹ̀ in the guise of bí empowerment bí kò máa pín àwọn owó ìṣàkàn tí ò ní ìtumọ̀ sí mi wọ́n pín owó wọ́n bí kọ́lọ́ ń pín owó kan every weekend wọ́n dẹ̀ ń pín ọlọ́run dẹ̀ ń pín bẹ́ẹ̀ okay ọlọ́run bí kan pé voucher ọlọ́run dẹ̀ ń pín mí dẹ̀ ń sọ fún wọn pé mo ní ní tèmi pé ẹni tó ń kówó yẹn lẹ̀ number one èmi nígbàgbọ́ pé èrò èrò tó fi ń kó lẹ̀ kọ́ ní èrò táwọn tó dá group yẹn lẹ̀ fi dá lẹ̀ fẹ́yìn again because sábà ní politician ń kówó lẹ̀ ń sìn gbó ń pín owó ní group mo ní ní that's not the right way to pass the wealth of the people to the people. Egbe, I believe that avenue is not pure because it's not something that everybody knows. Àwọn èèyàn tó yàn yín sí ìjọba wọ́n fẹ́ kẹ́ ṣe títì wọ́n fẹ́ kẹ́ provide iṣẹ́ wọ́n fẹ́ kẹ́ kọ́ iléèwé ẹ̀yin wá lẹ̀ dá gúùpù lẹ́ẹ̀kan bóyá ẹ̀yin fún yàn kan ní wọ́n one million lọ́sọ̀ọ̀sẹ̀ gbé kó lọ́ máa pín one million yẹn lórí social platform I'm like I don't think it's right because ọ̀tọ̀ọ̀tọ̀ wọ́n lè ní ulterior motive ẹ jẹ́ àwọn ṣe wádìí lórí ẹ̀nà. sá. ẹ jẹ́ ká ṣe wádìí lórí ẹ̀nà. ok sá. ok. because ọ̀rọ̀ ẹ̀sìn yẹn ṣe pé mo rò pé mo tá a bá ṣe wádìí lórí ẹ̀ kí ni gọ́dùdù wọn níbo ni wọ́n ti rówó àtàwọn ok all right sir. kọ́lọ́ ọ̀ṣọ́ ọ̀dún next week. amen. naam inshallah sa ìbéèrè eléyìí ká fi round up sa. látàdà wọn bẹ̀rẹ̀. wọ́n ní kí ni àsìkò fájúrò nísìnyí àti ishraq àti zuhr asr maghrib àti aisha. ah ní àlùmọ̀ṣọ́ ń bí nísìnyí ní nǹkan bíi twenty minutes to to six alifajari ti yọ bẹ́ẹ̀ but masjid bí ten minutes to ni to six Nanki. na but nǹkan bí twenty minutes to six alfajari ti yọ but uh, ní masjidi bí ten minutes to six Nanki. zuru nísìn before one zuru Jito. but one thirty Nanki. bí asiri nísìn lẹ́yìn four ni nísìn nǹkan bí four twenty four twenty five èmi asiri ṣètò nísìn. magrib tóorùn bá ti wọ̀ ìṣá àti shafak bá ti disappear سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك اللهم صل على محمد وعلى ال بيت على ازواج كما صليت على ال محمد بارك الله